case Daniel Olúwatóbilọ́ba Daniel Anidugbe ni orúkọ tí bàbá àti ìyá sọ ẹni tí gbogbo ayé mọ̀ sí case Daniel ó jẹ́ ọmọ bíbí Abẹ́òkúta ní ìlú Ògùn ó parí ní ilé ìwé gíga ti fásitì Federal University of Agriculture Abẹ́òkúta Ògùn níbi tí ó ti kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ìwúlò omi ní ọdún 2013 Daniel jẹ́ òǹkọrin akọrin olùdarí orin sì tún ni pẹ̀lú. nígbà tí ó wà ní fásitì ni ó ti pinnu nípa kíkọ́ orin pẹ̀lú ìmọ̀ ìwé rẹ̀ ní ọdún 2015 ni Daniel ṣe àfihàn orin àkọ́kọ́ rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ láyé ní ọjọ́ ìbí rẹ̀ ó ti gba ọ̀pọ̀lọpọ̀ ìgbóríyìn fún àwọn orin tó ti kọ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ìlú òyìnbó.